الصحيحين باب حج النساء أسقطات بأي أسقط هادي ناني بستعمل ذلك هادي ناني بشوال الحج أشهر معلومات روني حاج كريم أنا ميكات ميكات نجي لو أفوسه فوا حاج أني ميكات الزماني أني ميكات المكاني ميكات الزمانية ولن ميكات أسقط sama in mura ku fuge ne sun mura amma ha a su nìkan ni inú su yìí al'adu ajiyariyar ashkur ma'alumat kulawun su ma ce su shawal zulkana zulhijja su kala ma ce a ɗalibai su gike ibarci hajji ke nan su bi hara mai hajji láti luwa su ma lasunka zai kallahu malabbai su ba fara yanzu ka ta zulhijja ta yi kallahu zulhijja gbígbéwa tó àtúgbà wáyà tó ṣe hajj ni ọwá ní báàbù hajj nìsá báàbù tó sára ìfà ń pa hajj àwọn obìnrin ẹni tó kéré bí lọ́gbọ́nà níjẹta ìrìn láìwọ́n ní ìrọ̀jù báàbù hajj nìsá báàbù tí sọ́gbọ́ hajj nìsá ní kí hajj àwọn obìnrin nínú ọgbọ́n ìgbà bẹ́ẹ̀rẹ̀ bí lọ́nu jẹta pé tó dé lọ sí hajj láì pé mọ́kànlélùmọ́ bẹ́ẹ̀ kí hajj rẹ̀ ọ̀dà ara o hajj rẹ̀ dà hajj yẹn kò sí tó hajj la ó kà lẹ́sẹ̀ tó bá hùwà bàjẹ́ kí kò sí mọ́kànlélùmọ́ bẹ́ẹ̀ a ní pé wọ́n gbé ní ẹbí tó kẹta àrùrísìkì tìlà àmìnà jẹ́bi sọ pé àwùjọ sọ pé ó fòkà balẹ̀ èyí tó àwọn kàbínẹ́tì ìfọlọ́nkọ́ sọmọ lẹ́sẹ̀ wọ́n jẹ́ máa ṣe ní wọn bá agbára wọn ibi kan tó di yá láàyè náà ni pé táwọn obìnrin bá jí bàtà kan tó a máa tábù lọ sí jíjà nǹkan láìsí pé ọ̀sán ti wà pẹ̀lú wọn àbẹ́ nípa ìmọ̀lẹ́sìn láti nàìjíríà dé mẹ́ta gbòòrò mẹ́ta láti fi madina mina voting àwọn arúgbó kaduna sì fún mọ́mà ó wà fantastic ṣé abúlé bọ́ǹkà àwọn street mi kò bá mọ́ àwọn street mi kò bá mọ́ ara àwọn bá àtọ́tọ́ lè bá iṣẹ́ ní obìnrin èrò tó fáyà báyìí yóò sọ̀rọ̀ ló kù nínú yàrá tìlú àwọn akẹ́kọ̀ọ́ yàrá ọkùnrin obìnrin jù lórí bẹ́ẹ̀dì rẹ̀ wọ́n eléyìí ọ̀gbà mọ̀ iná sì ilé àwọn obìnrin ọ̀tọ̀ ilé àwọn ọkùnrin ọ̀tọ̀ ó ti kọ́ níyàwó ní àwọn obìnrin lọ́wọ́ bá àmọ́ ìjọba ẹ̀rí bọ́ọ̀lù ló gbá yọ̀ ǹdáná ó dẹ̀ wá sálẹ̀ nígbà àdáhùn obìnrin báyìí báyìí báyìí ọkọ rẹ̀ bá báyìí báyìí rí obìnrin tó wá sọ̀kà wá rí ọkọ rẹ̀ níbi ìpínlẹ̀ sí káyì kan dó kọ̀ gbangba náà wọ́n ti dò sí àmọ́ sí káyì wọ́n tún ní rí sọ̀tọ̀ àmì káàdì ẹlẹ́dà ẹlẹ́dì wà lọ́dọ́ pé kò sí àmójútó bẹ̀ ilé Yorùbá kò bá àwọn òde wa bí káàdì rẹ̀ jẹ́ sẹ́yìn káàdì dáadáa àmọ́ lẹ́sẹ̀ ó di wa àti sọ́jà àdúrà ní kéèyàn lọ́pọ̀lọ́ mọ́hárìmẹ̀ ọlọ́pọ̀lọ́ ọkọ rẹ̀ ọlọ́pọ̀lọ́ ọmọ rẹ̀ ọlọ́pọ̀lọ́ bàbá rẹ̀ ọlọ́pọ̀lọ́ àbúrò rẹ̀ ó di ní ìtura kiri àmójú nìyẹn wallahu ta'ala alam ìfáàgì wọn bí ìgbà tó bọ̀ ń báyìí obìnrin kan bẹ̀rẹ̀ pé àwọn wà nílé ọkọ Ọkụkọ wa olóòrò lọ sí àbúrò òun obìnrin náà wà ní ọkọ rẹ̀ òun náà fẹ́ lọ sí hajj àmọ́ ọkùnrin gbà lọ tó ń lùgbà àbúrò òun ọkọ àbúrò ọkọ rárá o ń kálukú ní ó ní àbúrò ọkùnrin àbúrò ọkùnrin àbúrò ìjọ jẹ́ sí ọ̀dọ̀ jihad pẹ̀lú ìyàwó ẹ̀kọ́ ìjọ mọ̀ jihad ni kí o sì pé kọ́mi sí kọ́mi kọ́mi inú kọ́mi kọ́mi kọ́mi òtún àbí kílẹ̀ máa wí sí ìsinmi sí ìsú ara ń bẹ̀ ó di wa kí ló wá rí pé èèyàn lọ́kàn ní kí bá rí rúfìsì àmínà kàbínẹ́sì tó bá tẹ̀lé ẹ̀ o àwọn kàbínẹ́sì ti ń tà hátà ní àràfà àwọn obìnrin ọ̀tọ̀ ọkùnrin ọ̀tọ̀ ní kúrò lára fún òdúgbò ten hours lọ àmọ́ still lẹ́yìn náà tó bá gbọ́dọ̀ lọ sí mìíràn mìíràn náà àwọn ọkùnrin náà ọ̀tọ̀ obìnrin ọ̀tọ̀ ìṣòro láti alẹ́ báyìí ó ti aago méjì alẹ́ bó ti máa kọ́ obìnrin lọ wọ́n kọ́ obìnrin lọ wọ́n tọ́ sí bóbi tí wọ́n ti kọ́ obìnrin tán wọ́n ti máa kọ́ àwọn ọkùnrin bàbá kí ìrún àsùnbà tán on seventh alẹ́ seventh wọ́n máa eight wọ́n máa kọ́ obìnrin lọ ọdún eight báyìí àwọn kan fẹ́ yarí pé rárá o àwọn òjò kan kọ́ ọlọ́mìnà ní ọ̀nà seven three ọ̀nà eight àrẹ́ mi lè gbìyànjú kọ́ ní mẹ́ta lọ sí mìnà bí mi tẹ́rù wíyà ní orú ní wáṣíwá gbọ̀ sàn so ìlọ yín ní ọ̀nà eh, eight eh, seven lálẹ́ yìí bí àpò òru òbí eight náà ní ẹgbẹ́ rà ní alọ́kùnrin tó balẹ̀ ó di ìwà ló ń gbà fọ̀rọ̀ ìwà. wọ́n ni ọ̀kárẹ́ lé Ahmed bin Muhammad الراكي حدثنا إبراهيم عن أبيه عن جده حدنا عمر رضي الله عنه لأزواج النبي صلى الله عليه وسلم في آخر حجه حجها فسناهم عثمان بن عفان وعبد الرحمن بن عوف يريد سبع مينا بتاع بعد يريد سبع العمينة ايوه يعني ما له سيدنا سيدنا إبراهيم عن أبيه أبنى وبارك عن جدي بكرة حول وقاتل لما وبابا بارك ابن عمر رضي الله عنه لأزواج النبي صلى الله عليه وسلم في آخر حجته حجها بدنا ربا أكرم ويوندا هو يوان النبي صلى الله عليه وسلم بحاجة الناس الجيد ọgbà olùfún ìgbà fún àwọn ìyàwó àti ìfẹ́ ìgbà ìṣẹ̀lẹ̀ sí àjì di ìfẹ́ sọmọ ọ̀hún ná Usman bin Affan wọ́n fi ti bá Usman bin Affan àti ti bá zaman bin Affan wọ́n fi ti bí rífẹ́tù Amina ẹni pé àti ti bá Usman ni àti ti na Abdulrahman ni ẹni pé wọ́n jẹ́ mọ́kànlá ìfẹ́ àwọn ìyàwó àti ẹni tí ti na Usman jẹ́ mọ́kànlá ìfún ìgbà àwọn ìyàwó tiẹ̀ lọ lọ́kọ̀dà àwọn ìyàwó àmì ó di wa أبيه أما عمر بن الخطاب أني سيدنا عثمان وسيدنا عبد الرحمن بن عوض هو جدا واني وجد لي مو حريم سيدني حريم يعني نقول رسكة الحنينة رسكة يعني أو دلت إيه وقت عليه ومن كتابة كي مرهم وسي ودي عمام ويو وشي ودي يوع الله تعالى عالم حدثنا مسجد حدثنا بزمان تعظم 1961 حدثنا مسدد حدثنا عبد الواحد حدثنا حبيب بن ابي امرة قال حدثنا حدثنا حدثنا حدثنا عائشة بنت طلحة عن عائشة ام المؤمنين رضي الله عنها فرما عائشة رضي الله عنها ام المؤمنين قال قلت يا رسول الله الا نغزو ونجاهد معكم عائشة رضي الله عنها قل يا رسول الله ستحفى لما جاءكم في جهاد تلويني ألا نبدو نجاهد معكم بشكوة ما كان مع لو في جهاد مع لو في يبغى في جهاد تلويني فقال لكم أحسن جهاد ملا على حج مبرور على حج حج مبرور نراه لكن على أحسن الجهاد في الجهاد خبري في الجهاد خبري وأجملها تدي يعيد على حج ولن حاج حج مبرور حج تسلم ده فقال الرسول ألا ندعو الحج قال فلا عد ندعو الحج قال اسميت هذا من رسول الله وانا نجد الجوين إن في حاج خلي الجوين لما أقول لك إذا عايش بنيو في حاج خلي إذا موت الجوين إذا عايش بنيو mọ̀bùrú ni ajìjìlá obìnrin kun yi fi hajji kanlẹ̀ nígbà aisha rabi allah na ọlọ́run kọ bá kẹ́yà yẹn ọkọ̀ ọ̀dà kókò mọ́ka madina gan fúnka ọba ma rí fi hajji sí nígbà bí lọ́wọ́ ọmọ rabi allah na huma òun ṣe hajji sí five times ten times kìí lọ sí hajji maka madina lọ sí hajji maka lọ sí madina hajji madina lọ sí maka sixteen times lógún nǹkan gùn ẹni tí a ti sọ̀rọ̀ bìrùn ìdáhùn máa lè kí rẹ̀ ó ti yé wa ọlọ́run kó wa kẹ́ wọn. ìgbà ìṣe àwọn ọmọ mi bá gbọ́dọ̀ náà ní ibi tó dáa jù tó yọ̀rọ̀ àjù ẹ̀dẹ̀ wo ó lo ẹni ti kú báyìí ó ti lo forty six years. so tó kù sí àwọn ìyálẹ̀ wúni ó ti sọ àdì almost forty four times ni ó ti yé wa ọlọ́run kó wa fọ̀rọ̀ yìí wa. six years ọ̀tá ìjọba ti kú báyìí ṣàkóso خذيوا حدثنا أبو النعمان من تعظن إفران ستفوه حدثنا أبو النعمان حدثنا حماد بن زيد بن عمرو بن أبي مؤبد معبد المولى ابن عباس رضي الله عنهما عن ابن عباس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم قال في ابن عباس رضي الله عنهما ونبت لا تصف المرأة إلا مع ذي المحرم محرم أبيني أبيني أقول أتابه أقول لي وري لا تصف المرأة إلا مع ذي المحرم أبيني أقول أتابه أقول لي وري لا يدخل عليها رجل إلا وماء مورا أقول لك ولله لبني كانوا ليري هذا إليه وري بقى قال رجل أخبرت يا رسول الله مجلوبا إني أريد أن أخذ إلى البيت كذا وكذا يا رسول الله إني أني مو عنوا وتوقع كمسمو جهاد باي باي مو عنوا وتوقع كلهم باي باي باي كلا تجوغون وإمرتي تريد الحج يا من الآن يلا تلسي حج قال ọrọ̀ jùmọ̀ níbi tí jáde kò sí àtúntò ìyàwó rẹ̀ ó di ìrọ̀ àkáyọ̀ owó mìíràn olùbí bá ní ìrọ̀ àdúrà sí àjì ó di ìjọ̀gùn mánú italian báyìí báyìí báyìí báyìí ìdíkì kọ́lá wọ kọ́lá àwọn sí italian báyìí báyìí báyìí mọ́nú ìyàwó mi náà sì kúrò lé onídàgbà rẹ̀ sí àjì àríbi náírà òfin ìyá àdìlẹ̀ ó di ogúnlẹ̀ olè ẹ̀kọ́ iṣẹ́ àjì أخبرنا عن عبدان أخرجنا أخبرنا يزيد ابن دريع أخبرنا حبيب المعلم عن عطاء عن ابن عباس رضي الله عنهما قال لما رجع نبي من حجته قال لأم سنان الأنصاري كما تنزل ثلاث بيحاج في المسلمين أخبر ربي كرامة بنا كانت أم سنان ما منعك أن ينحل المسجد كيف تقول الانتناج تقول الانتناج لكم فرد بسناج قالت أبو سبحانه فلات جاني يعني زوجها أقوى مني تقول الانتناج الحمد لله يقول بالمدينة كيف تقول الانتناج إني أقوى من بابا جاني ثاني زوجها كان له نداحان حد على آدهما وآل يسقي رب لنا ó ní àwọn nǹkan tó ti múlí tó ọgbà ọkọ rẹ àti ibi ìsọ̀rọ̀ ti gbàd wọ́n pé ọ̀kan tó máa fi wẹ́tà àwọn ọkọ rẹ̀ nílẹ̀ ọkọ rẹ̀ ni ìjọ sí hajj wọ́n tó máa fi lọ ẹni akọ lè mú tó ọba ọkọ yẹn قال فإن عمرة في رمضان تجد حجه حجك هذا سبحان الله عمران رمضان بس عمران رمضان درك شهاده بس رمضان بس عمران رمضان يقبل يقبل حجه أو حجك ماهي àbí yọ́dà yá ikú sí ìlú mi ni bí àìpàdé ti ọmọ ìpè hajj tó ń ṣe gbẹ̀yìn ẹ̀ pè ní ẹ̀ nìyẹn ó رواه ابن جبيد عن عطاء سميت ابن عباس عن النبي صلى الله عليه وسلم عطاء عبيد الله عن عبد الكريم عن عطاء عن جابر عن النبي صلى الله عليه وسلم أديوا عبد الحديث نيواني أديوا أيوة بن هذا nítorí ṣe ọgbọ́n mú nítorí ṣe ọkọ̀ ọkọ̀ rẹ̀ ní ọkọ̀ wọn lọ fún àjò òun bá dúró أوديوا بمكفر ورضا حدثنا سليمان بن حرب حدثنا شعبة عن عبد الله عبد المالك عن عمير عن قرأ مولى زياد قال سميت أبا سعيد وقد جاء مع النبي صلى الله عليه وسلم عشر قبل من موضوع أبا سعيد قسم بن 12 صلى الله فقال لجوه مجينا قال أربعة سميتهن من رسول الله صلى الله عليه وسلم أربعة سميتهن من رسول الله صلى الله عليه وسلم قال أو يهدثهن عن النبي صلى الله عليه وسلم فأدبني فأدبني أني أوان كمان مبو منين النبي صلى الله عليه وسلم أبي أبي سنقار سمع àjẹ́bẹ̀tìnání mẹ́rin wa jẹmílú gbígbà fúmi wọ́lá tàbínání an láòsáàtì mara àta masíra yomin lẹ́sẹ̀ máa ha jọjà ọmọ jùlọ tẹ̀lẹ̀ obìnrin wa tábùrù ọjọ́ méjì lera wọn gidi ìrìn àjò méjì láì sí ọkọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀ áwùzọ mọ́hàrìm àbẹ́rẹ́ mọ́hàrìm ẹ̀wà قال ولا يصوم يومين سترا ولا أدها لينا إن يقول باوين جودو أتدوليا جودو أوي أتدوليا جودو يومين يقول باوين جودو جودو ليا جودو أوي أتدوليا ليا إلاتي دنيا ولا صلاة بعد صلاتين بعد أسر حتى الشمس سلام وبعد رسول أنت تطلع الشمس أن يا ابو الناس ونافع عين ومجي باين أكثر تتلوه في يوم باين أصباع تتلوه في يوم أخبار الإنان تدور في يوم لا تشد بحال إلا إلى سنة نزل اللي يقول لك تحاول تقول لي نافع كانت منطولة كانت إلا إلى ثلاثة مساجد ناس يعني كل اللي تقول تعبون مسجد حرام ناس مكان مكة حرم مكة ومسجدي أتناسي ميزي أي مدينة مسجد أقصى أتناسي جروسلم أنا ماسي لي لو في تعبون يعني الله تعالى أعلم نعم نعم أبدا

ọdún ààwẹ̀ àti ọdún léyà bọ́lá sọ́látù fún ìsọ̀látẹ́ ní ẹ̀rọ àkùrọ̀ àkùrọ̀ àtẹ́gbẹ̀rẹ̀ ṣọ́ọ̀s ọ̀gá sọ́látù sí ní àtàkùrọ̀ ṣọ́ọ̀s ní gbọ́dọ̀ kínú ọ̀dọ́ fílà lẹ́yìn inú àlàáfẹ́rẹ́ tí wọ́n fi wọ̀ lẹ́yìn àṣùgbà tí wọ́n fi yọ odi mẹ́tìlá ẹ̀ lọ́tàbí bẹ́ẹ̀ ni àbùsọ̀ ṣíbùrì hàl ìgbọ́dọ̀ tábùl pé nǹkan mọ̀ ń tábò pọ̀ tọ́jú rẹ̀ àti tó gbé nǹkan bò tó ń tábò lọ́dún sí níbi kan wọ́n yẹn ti bá lọ kàwọ́ láti gbàgbà ní gbàgbà ní ọjọ́ ìjọba bàbá wa o ìyá níbi ìyẹn gbọdọ̀ ṣe ilé ayé láti rẹ̀ fi ìta jẹ náà fi kàlẹ́ yẹn torí ẹ̀tọ́ bò masjid al-haram náà ní haram ní masjid àti náà fi ní madina masjid al-aqsa masjid al-aqsa babu jira al-mushi ila makka babu en ti ba ti nazar ile je ko fu da makka ko lo si kaaba ila kaaba bi en ti ti nazar to dije wallahi wallahi ba ba ti ba fi mu dije ma fu da makka àti ìpínlẹ̀ sí kaba ìṣẹ́gun kò tẹ̀sí lọ́wọ́ sí ẹ̀yìn mẹ́ta ń rẹ̀ o ó di ẹyin ẹ̀fẹ̀sẹ̀ ó di tú láti ẹ̀yìn fẹ̀sẹ̀ àdùnnú gbogbo inú yẹ kẹsì dáhùn àmì Sudan ó yẹ máa fẹ̀sẹ̀ ẹ̀fẹ̀ wà tí ìdí sí Sudan láàrin Chad sí Sudan ajẹ́bọ̀ Isman tí sí kìlò ìyẹn ní gbogbo ẹ̀ nípa àwọn kìlú fẹ́ dán o sọ́nà fẹ́ àwọn pọ́jọ̀ pọ́jọ̀ wọ́n halẹ̀ bá ikú àwọn fẹ́ gbé kíkú ìtàgé wọ́n ṣe ń ṣe kọ̀kọ́ báyìí ti gbà báyìí wọ́n náà fẹ́ máa gbé lọ lójúmọ́ gbọ́dọ̀ lójúmọ́ ní pàjọ wọn pàjọ pàjọ kọ wọn hà lẹ́kọ̀ọ́ lójú káàkiri àdúgbò ọdún bá kàtẹ́ lójúmọ́ nínú yẹn ni àwọn kò tó lọ àwọn jíìpù ní ẹ̀ẹ́fà di ayé ó di yẹn máa ń gbé pàjọ pàjọ kọ pàjọ ni yẹn máa jíjẹ tí wọ́n fẹ́ lọ sí kọ́ta ìdíkàtìlẹ̀ lọ من نذر المشي إلى الكعبة حدثنا محمد بن السلام اخبرنا في داري عن حميد الطويل قال في كيف كان في أمرون به أن كان كان دوغو كان يقول يعني يعني الطويل دوغونو قال حدثني ثابت عن أنس رضي الله عنه قال أنس وفي أن النبي صلى الله عليه وسلم شيئا يهدى بين ابنيه وقال قال الرجل ذكر يدي عبد الله كان ما لم يجي جاي ليه هو لا قوة فيه ذكري عنوان ديني قال ما بال هذا هل يتيجي لي قالوا نذر أن يمشي وما يعني قلت لي نذر كما قلت لي نذر كما في ذلك لكم أول ولا ثلاثة قال إن الله قال إن الله عن تعذيب هذا نفسي وجني ọlọ́run bá rọ̀rọ̀ ju kẹ́ẹ̀kì sí àjẹ́ra yín lọ́wọ́ lẹ́yìn ni ọlọ́run rọ̀rọ̀ ju kẹ́ẹ̀kì sí àjẹ́ orí ẹyin ọlọ́run rọ̀rọ̀ ju kẹ́ẹ̀ lọ ọgbọ́n bá sí àjẹ́ ara rẹ ni kíláàsì kíláàsì wọn ni olùdíje jẹ́ kí n jẹrìí wọ́n á gbogbo ìjọ ìjọ kò sí lọ́mọ́ ọmọ ni wọ́n já ilẹ̀ ó di mo máa sọ fún yẹn mọ́mọ́ fẹ́ ti le ànábi sọ pé àdínú yusuf àti yín rọrùn ó bá mú le ẹni kan tó fi lánàá kíkọ́ bẹ̀rẹ̀ lónìí sunday ní ìgbà lọ́dọ̀ sunday di monday kí tó bẹ̀rẹ̀ àwẹ̀ má gbà má gbà ọjà nù ẹ̀yìn sì ti ti láti àwọn ọlọ́mọ bá bá ń jẹ ìtajà wọn mà ìṣòkòtò wà mẹ́ẹ̀ ìṣòkòtò wà mẹ́ẹ̀ àbẹ́mi ìsáni lójọ monday insha Allah subhanahu wa ta'ala lórí ọgbáwù ọgbà lókàbí ní ọgbà ìgbà ìgbàlódé ọdúnmọ̀ àgbẹ̀ òjò tó yíwọ̀n máa gbà rẹ̀ ní ọgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ọdún ààrẹ àbí ìgbà ìgbà ìgbà ìgbà ilé òle ìgbà ìgbà ìgbà ìyẹn rí. ó ní àlejò ìfẹ́ ẹgbẹ́ gẹ́gẹ́ bí ìgbà ìlú wà. وجودني أن تقولي إن الله يعني إن الله جميع أن تعذب نفسي جورني تقديم وتأخيرني يعني ان الله أن تعذب هذا نفسه يبني قلوبا قرروا بكل ما في أجراء كان على كل ما في أجراء يعني بتكون على في أجراء عليه قلوا لي نو نو قالوا ما في حاجه ما في حاجه abu aburako wàláhì ọlọ́mọdé di fún ọmọ afẹ́jẹ́ mẹ́fà kábàní fún ilọ́ bọ́ọ̀lù dójú náà sẹ́ni lọ́wọ́ hàn ṣe ọmọ nǹkan rẹ̀rù láti kàn tẹ́lẹ̀ kò yá àrùn sọ̀rọ̀ bàbá máa bàwẹ̀ láti ní máa bàwẹ̀ ọjọ́ kan ní oṣù kan ní yá àrùn sọ̀rọ̀ lá mo ní bàbá bẹ́ẹ̀ lọ thursday ó ní yára sọ láì mọ́dáwà gbọ́ lọ lẹ́yìn máa gba ọjọ́ kan ọmọ sí ìjọ kan lọ ó ní yára mọ́dáwà lẹ́yìn tó bá jùlọ lọ ọ̀láwẹ̀ tó bá jùlọ lọ ọ̀láwẹ̀ wọ́n bá jùlọ lọ ọ̀láwẹ̀ kan sí ìjọ kan sí ìjọ ni àti ìjọba kù láyé kan ní ìbálẹ̀ gbàmọ́ àbá ti dé wọ́n ní àlẹ́bìdẹ́ kìlọ̀ fún mi o wọ́n kálámà إن الله حي أنت حي àti àbí ẹgbẹ̀rẹ̀ rẹ̀ àwọn ṣe ìdájọ́ ìjàrá ìṣẹ́lájú fún ahmed alhamdulillah ó ní yé ń bá fẹ̀rẹ̀ yíwọ lọ́ba ìdáhùn alára wa lórí lásán wọn wọn náà ń bá tẹ̀lé àwọn ọlọ́run tó bá ní ẹ̀kọ́ rí islam wọn ni iná láha ń tàbí lè ha bí lọ́sọ̀hù alákùnrin fi ìgbà rẹ̀ yìí ìgbà ní ìyẹn náà rọrùn bẹ́ẹ̀ lọ nǹkan arákùnrin one thousand eight hundred and sixty six حدثنا إبراهيم عن موسى اه ايه عمي اه ما هو ان يركع رجع على رجله كده لجوه رجع غمي بدون كده ده بقى زي ما لجوه عند عبد الله يقول وامره ان يركع ده عبد الله اللي جاي يقول بقى رجله nígbà tó jẹ́ jẹ́ ọdún ìjọba ẹ̀ lórí ẹ̀mí kọ́mú kíláàsì rẹ̀ àwọn àwọn òdìdí kan òdìdí kíláàsì ní lórí rẹ̀ nù yóò kù ní ó yé ni ọlọ́run bá bá aṣáájú yìí wà láyé nígbà gbogbo ẹgbẹ́ ìṣúlẹ̀ náà nù ó di ẹni ẹgbẹ́ òṣèlú láyé ti wà ó yẹ kí ẹgbẹ́ ẹgbẹ́ ìjọba rẹ̀ láyé ti ara wa mi rò mi rò ní àmírò nǹkan àmírò ni bẹ́ẹ̀ nìkan lè gbàwẹ̀ mẹ́ta jò ní kí wọ́n á ní kí ojú ọ̀jọ̀ kí yíwọ́ kó yíwọ́ akẹ́kọ̀ọ́ ti mí ah, hmm. báyìí wò awali awali ni ojú mi sábà gíláwálí rí nù aláwálí mo jẹ fẹ́ gíláwálí mọ̀ ni alábìrin kúnlẹ̀ ni a olóòrùn gbà kúnlẹ̀ mọ̀ ni alákùnjọ́ ah, nígbàtí àwọn ọlọ́run yọ ọlọ́wálí kò ní kí ni ó yẹ

لا عن تعريف بن موسى أخبرنا هشام بن يوسف أنا ابن جريج أخبرهم قال أمر بن جريج أخبرنا سعيد ابن أبي أيوب أخبر سعيد ما أبي أيوب أن يزيد ابن أبي خدود أخبره ومن يزيد أما أبي حبيب كون باكي أنا أبا خيرا أدسه أبا خير هم الحكم ابن عامر حكم عامر نظرت له نظرت أم أوتي أن يمشي إلى بيت الله أما يعني جدني تجدر بجي وفزا التي إلى لوبا فأمرتني أن أستفتي مع النبي صلى الله عليه وسلم وأنا كان لبيري صلى الله عليه وسلم إيه أبيني وأنا صفوما يأكل لبيري صلى الله عليه وسلم فأستفتي مع النبي صلى الله عليه وسلم يستحسه مبعد كل من الزقالة المسلمين كل شيء بالكسب أما ينقي ما بونك وكان أبو خير لا تفارق أقبع يعني أبو خير يكون في أقبة يعني بني كل شيء وترفض أما كل ما يقول تقول تقول تقول تقول حدثنا أبو عاصم عن ابن جريد عن يحيى عن ابي ايوب ابن عن ايوب ابن ايوب عن يزيد عن ابي خير عن اقبى فذكر حديث عمر بن هواه الله تعالى اعلم ابا يا ابي ابا في باب بي باب كتاب فضل المدائن مدائن المدينه الله اكبر باب ولكن بسماء ولكن بسماء مدينه النبي محمد صلى الله عليه وسلم ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó wà láyé láti lọ sílẹ̀ ní kàfí ìdíjẹ́ lọ́lọ́ba ọlá Qur'an al-Karim hadúrà ìní àbí sallallahu alaihi wa sallam wa ala alihi wa as'ad al-na'im assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ìbéèrè náà kọ́ bẹ́ẹ̀ ni ọjọ́ tẹ̀lé ìgbàgbọ́ nàbì ní kọ́kọ́ dìde ọlọ́wọ́ bá títí bá rọ̀ fúnkọ́ omi máa bá wàjú mẹ́wàá léra wọn ọgbọ̀n jáwé mẹ́wàá ń tẹ̀síra wọn lọ́sọ̀ níbi àlejò ìfẹ́kọ̀ sí jọ́sẹ̀ àlejò ìfọ̀kọ́lọ́ ọlọ́wọ́ bá náà rọ̀jò fúnkọ́ omi wọ́n bọ́lọ̀ mú kí ní jẹ́ mú pé ọlọ́dún tó bá fúnkọ́ omi ọlọ́dún tó bá rọ̀jò fúnkọ́ omi ọlọ́wọ́ bá rọ̀jò mẹ́wàá àmì wọn fi àfẹ́yí wọn rọrùn ẹ̀kùn tí kí a ṣe àti sáré àmìlì kàṣáré òní ó di ẹni láti ṣe láti ṣe ṣe ẹni mú fún wa fúnra rẹ̀ bí olójútá mi lè ṣe wọ́n ti ní ẹ̀ṣẹ̀ yìí lọ́wọ́ yìí tó lọ́rẹ́ yìí tó dé ní àti àbẹ̀rù orí yìí ti fi máa dùrà rẹ̀ ohun tó ṣe haramu ni oògùn kan àmọ́ bíi haramu ọlọ́lá tí ni ọgbẹ́ mú ọtí ìṣẹ̀lẹ̀ àfaramá fún un náà mo gbé kúrò fún ẹ̀kùn sílẹ̀ ó di wa nípa ìtìráwù lọ sí ilé ọdún ilé ilẹ̀ sọ́dọ̀ àwọn ọmọ sáàtì lọ lè tètè nípa ìtìráwù lọ bìkan tó wà sáàwù lọ bìkan fún ààrẹ sábúrú mi ilé ọdún tó lọ kí pé ọlọmọ àti ìlú ìlú lè tì wọn bẹ bẹ́ẹ̀ lè tẹjá wọn ẹbí ọmọ ìlà àgbàrẹ ọtún tẹjá ọjọ́ ìrọ̀lẹ́ ìgbà nìyẹn ó ti yé wa irú mi ní ìṣẹ́gun ọ̀sán gbogbo dákìdí ọjọ́ ọdún léyà làwọn pàdé ọmọ olùgbàsíwájú olùgbàsíwájú